أسير في غياهبهم أسير أسير في سجونهم حقير أسير في غياهبهم أسير أسير في سجونهم حقير يدنس عزتي عز رماني على الرمضاء يلفح الهجير يدنس عزتي عرج رماني على الرمضاء يلفح الهجير على الرمضاء يلفحني الهجير يدوس كرامتي حينا وحينا يقطر وهو خمار سكير يدوس كرامتي حينا وحينا يقطر وهو خمار ونعوذ بالله من وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله وسلم وبارك عليه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن وأنتم مسلمون ọlọ́lá ìka alùpùpù náà ìka ká ọ̀gbọ́n yàrá àgbò náà àfẹ́rẹ́ ló ní ìjẹ́ ọ̀gbọ́n ọ̀dọ́ ọ̀nà yọ̀ ìjọ gbogbo àlọ́lá ìka ẹgbẹ́ náà ó ọ̀yọ́ náà nígbà gbogbo ìjọ ọ̀gá ìjọ àtọ́jú ìjọba náà nígbà ọ̀gá ẹgbẹ́ ọ̀dà ìjọ gbogbo àti ọ̀yà àpẹẹrẹ ọ̀dọ́ في بوقت جانا أما بوقت جانا إن شاء الله تعالى نترك في الأرض على الدين نجمع نقول لما تجد الجنة إن شاء الله تعالى نجيبكم لنتعلم إن شاء الله تعالى من أعوام الدار الله وقام نقول لهم بارك الله إن شاء الله تعالى ونحن نقول لهم

حقا وما كنا معذبين حتى نبعث رسولا قل سبحانه وتعالى aka ka ọlọ́wà sọ yàrá rẹ̀ yẹnyẹ aka àtọ́jú ní ìjọba ẹ̀lẹ́dẹ̀ mú ní àtọ́jú rẹ̀ náà ẹ̀ka àrùkú ìjọba àkókò ẹ̀nẹ́ ẹ̀dọ̀tọ̀ ààrẹ náà ọ̀nà rẹ̀ ẹ̀lẹ́dẹ̀ ẹ̀ka àkókò rẹ̀

ìlànà ọ̀dà àgbà bẹ́ẹ̀ ní ẹ̀nìyà àbọ̀nà ìgbà olórí wí àgbà bẹ́ẹ̀ ní ẹ̀nìyà tó ẹ̀nà àná nínà nínú ilé àbá àná tọ ẹ̀nà jẹ́ òkúta ọ̀yà amma ɗan a arziki na yi mahankata ne mai jaye ene ito ibu mu gabi ga ojú ọ̀rọ̀ mi dùn lọ́dà kan náà nílà dàrẹ́ ká ìtọ́ ẹ̀wọ̀n náà ní àyà rẹ̀ ìtúrí dábòbò wà rẹ̀ ìjọba lẹ́nu lẹ́gbà náà ìrọ̀ wọn mo ti kọ́ ìwé ìwé mọ́ lọ́kùnrin náà àwọn. Wa alaikum salam.

ادخلوا شجاعة أبو المطلب أنا بأحد الكبر صلى الله عليه وسلم كيف يقول أما نور بني ذات الكبر نبغى نعرف يوم جاء نعرف عنه لتعمل من أن يبقى لا يقول جماعة lórí ìdúró gbọ́dọ̀ àwọn àtàwọn ọkọ̀ lọ́jọ́ ìdẹ́gbẹ́ta nìyẹn ọ̀rẹ́ wa jẹ́ kó rí ẹnu náà ká ẹ̀wọ́ lọ́nà ẹ̀wọ́ aráàlú ẹ̀fẹ̀ ẹ̀ àgbọ̀ jíire ni wọ́n pẹ̀lú ìlú àlẹ́sẹ̀ rẹ̀ abdul abdul mọ́tọ́lì ilé hàtà mùsùlùmí ló gbàgbé aláwọ̀ and seven korea wọ on the travel dáàbẹ̀ normally on the travel dáàbẹ̀ wọ́n ní hàtà náà yẹ béèrè nǹkan mọ́tọ́lì anásìkà kà abdul mọ́tọ́lì ọ̀nà ọ̀dẹ́jà wẹ́ẹ́ dɛsɛ náà ka kun mɔtɔli agogo yɛlɛma ne ma akɔrɔ tòlili ìdáná bɛ ɛwọn náà ka nṣọ àlọ yẹn ní ọsà tọrí ti wọ àdébìlẹ tó dáàsì àwọ àní mọ̀nà ẹni mìíràn lọ àtàlẹ̀ ìdáná rẹ̀ ọ̀rẹ́ mọ̀tọ́lì wà á sọ̀rọ̀ mọ̀mọ́ ẹni mìíràn ọ̀rẹ́ mọ̀tọ́lì

waka ka musulman annabi sallallahu alaihi wasallam ebi umul that's like an in love on when you really get here i have done him like eh eh already shuai ira dan da abdul shuai or shuai do mo ni ta ban da ai pa hin oga wa hin mo ni وقوموا لأبوهم لآبائهم وأقصر عند الله واحد حضر على المسؤولة في أبناء أو رجال لذلك قريها واحد لإحسان الجواب سؤال الكافر رجل المطلب إذا رد قاري المطلب آه، أو آه، طالب فشكر نمر يقول الله الله عليه ẹni gbọ́dọ̀ yan ọkọ lóko ìgbà ìdára tó tẹsí. Thank you. Bueno, ogni cantante di una poesia sono cantata non è un giorno, non è che sia da un giorno, ma guarda di quando ma anche se non era quello di due ma che qua ora stavo dicendo non ho ragazzi che hai che ha fatto oggi non è di giorno, ma non ho da parlare

دار أن يرفعون سلما وعلما وإن كان شبه الروح تفعلون عالم مثلا كتابة ثانية هنا وكما رأى قوة الروح لا يقول الله نفسا إلا وقعا عنه مثلا غير مبالي إذا كان مدى جبنا لو أعمق أن يفكر ملكا في الجنة ajar tentang tabrakan ini. Apa yang ini? Karena itu ini hanya mahu apa kita berdoa atau rot mungkin atau rot atau rot itu jual. Masuk di sini adalah yang di dalam ini. Kalau kita kata jual, karena ini adalah da bi ẹ̀wọ̀n náà ìka ẹ̀wọ̀n àwọn akọ́lù ìjọba ìbẹ̀rù ìka ẹ̀kọ́ ló ń sá lórí mọ́rú ẹ̀ ń sá lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n ní láì gba ojúlù òṣèlú ayé láì ẹ̀rọ ní ìlú ọjọ́ dẹ́ àkàkàn ọ̀ ìlú tó ń Thank you.

ba ka zuba a yi a yi ana da wasu ba a yi mawa lọ́wọ́ alá a ní àwọn ìbọ̀tẹ̀ lẹ́yìn nílẹ̀ nù ẹni kanyẹ ń wẹ̀wọ̀ ẹni kanyẹ ń wá tẹ́lẹ̀ ní àwọn káàkiri rí ni àmá ẹni lóko tó wúlò ọ̀gbìn sọ́kọ́ lọ́wọ́ àti ọ̀wá àti sọ́nù ìdẹ́bọ̀ ọ̀wọ̀ ìdẹ́bọ̀ ọ̀wọ̀ and وكل مولود مرتحن بالعقيقات ترفع عنه وزين في واحد أمراض ثم تلغلوه اللي هو الشعب عقل الشعب compounding of following ẹ̀dùpá abẹ́wé ìnànìdẹ́bà ẹ̀wọ́ ìnànìdẹ́bà ìjọ̀gbọ̀lọ́ yìí ìjẹ́ ìjọ̀gbọ̀ àwọn tó lọ́wọ́ sọ́lọ́lọ́ àdẹ́wà tó sẹ́lá ìdẹ́bọ̀ ọ̀rọ̀ ana ọnụ ọgụgụ dị na nnawụka yaba dị a otu oyi dị wọ sha kama ịdị nsọ láì ka ìdí ẹgbẹ ọrẹ ìgbéyà ní wọn ìdí ẹgbà wọn ní gbogbo ọdún ní ọdún sọ wọn wà wọn wà wọn. Thank you.

lọ́sẹ̀ àìsàkà ahad kó àbùn ahad yóni ọ̀ọ́dẹ̀ kuma ọ̀ọ́dẹ̀ sí àyèwì ka muhammad sọ̀rọ̀ muhammad yà sí àti bíríkì àjọpẹ́ tuntun láì sí àdá ìdúró ìgbà nígbà tí wọ́n ti dúró àgbà. الله أعلم وقل من تعالى قال أعطى إلى òun ti mọ̀nà ọ̀tá ọ̀nà rẹ̀ àpàdé àtẹ́ni ilé owó ní ọ̀lọ́nyẹ̀wò lọ pàṣẹ tó ṣe àbùdó àbùdó abdulrahman abdulrahim adada so ahad ahad ahad omi ni one one ahad ẹ bu akidọ́rọ̀ wáàkì ahad omi ni alwáàkì tàlẹ́tì láti sáyẹ̀ láwọn bonyara ana ɛka yɛ nyɛ bɔɔ gɔd waa ku waa ni dinara bi waa ni daaji dinna salam dana waa ki awa daaji saani saani rɔbi kɔmi saani nala dɛ a waa ki aha dɔɔyi aha ɛyɛ nyɛ bɔɔ dinna la bɔɔ ne kura yɛ so aha yɛ o bi ko nya ana nyɛ ni nya unique ana ɛka aha dana nɔ bi kɔ ɛɛ eh, ɔnyi unique ne ọdún tó sáyé ní kùsì tó ònyà amẹ́ríkà ẹ̀jẹ̀ bọ̀ ọ̀rọ̀ tó láyé tó múlò káfí àbùn àbùn àhàd ẹ̀jẹ̀ lè tàbí múlò àhàd kúrò lọ́wọ́ àhàd aláwọ̀ sọ́kù tó àmà àwọn ènìyàn yẹ ayé tùnàtúrẹ̀ káàdì ẹ̀yẹ náà ká wọ́n nyẹ́ múlò ọ̀kẹ́ni wọ́n ẹ̀jẹ̀ àbùn lọ anagé wúlò kọ̀lọ̀ sí àbùn lọ. ومدلتم المصالحة دوكا خير الأسماء عبد الله وعبد الرحمن أنتم صلى الله عليه وسلم إني كيكيري أنا جزء كيكيري إني لها أنا عبد الله عبد الرحمن so أيضا إني عبد so هو كيكيري الله عبد اللي هو مني أنا العبد والله أعلم الحمد لله Uh, secondly, Muhammad Dua, Muhammad Yasir, all of these ọdún orí ọ̀rọ̀ ìjọba náírà ọdún orí ìyàtí ẹni kẹ́kọ̀ọ́ ní àtàkàwọ̀ ọdún orí ìjọba gbogbo orí ìyàtí lọ́dà ọdún orí sọ́sọ́wọ́ àtẹ̀wájú sọ́dà àti ìjọ ọ̀gbẹ́ ìjọba náà ìka ọkùnrin ìbàkì ọdún ìta máa yẹ ẹ̀ẹ́dẹ́ lọ́kà ẹ̀márẹ́ àmọ́ ẹ̀márẹ́ àmọ́ ẹ̀márẹ́ àmọ́ ẹ̀márẹ́ àmọ́ ẹ̀márẹ́ máa àwọn kúrò mẹ́rẹ̀ẹ́rẹ́ Sudahlah kalau apa tidak dibawa semua tohatul Quran, Al-Quran tapi Rasulullah tidak pernah membaca, mengucapkan firman Allah. Ya ini awal tu alai, alai semua orang yang cuma cuma menurut Allah tu, oh ini hendak. Ama ini jadi apa? Kerana tu kami pun bising, jadi kami pun dari aku, aku pun jadi kerana apa? Kerana tu boleh melalui. محمد المجتبى محمد المصطفى محمد النبي محمد الأعلى محمد المشير محمد الأجيب الذي محمد أما محمد يأتي طه طه ويجري سورة القرآن يأتي سورة القرآن أيش منظر الرسول صلى الله عليه وسلم إن إسرائيل رأي بالفرادة رأي بالأشعار bẹ́ẹ̀ ló ní lọ́dà lẹ́yìn tó kọ́ nàìjíríà àdá òsì tí ó kú ní right from akọ̀wé ma gbòòrò lùjọ́ náà ló bá wọ́n rẹ̀. àbẹ̀ni ní àdó ẹ̀ka àkókò náà ló bá lùjọ́ náà lè wájú wájú mọ́tò lè. àdá ọ̀lẹ́ ìgbẹ́ ẹ̀ka ọ̀fẹ́ náà bá dúkà àbájáde lọ́ọ̀rẹ́ yóò lọ́ọ̀rẹ́ yóò lọ́ọ̀rẹ́ yẹn máa ń bọ̀ ẹ̀bá àwọ̀wà tí ìlú àkójọ́ náà ẹ̀rọ ìlú àwọn ọmọdé ọmọ ọwọ́ àkójọ́ náà ẹ̀rọ ní ọjọ́ ẹ̀rọ àkójọ́ náà ọwọ́ ẹ̀rọ tó lè ká àgbọ̀ ọwọ́ ẹ̀rọ àmọ́ ọdún tí ẹ̀rọ wọn lọ́ọ̀dù kàtó ló ń sọ ìdíje ẹ̀rọ àti ní ẹ̀kọ́ lọ́gbà gbogbo lọ́gbà ọkùnrin máa máa ba za a sai sai wani ma loka fi da ku ke da za ka yi kure ne wani kuma da za a ka ga kullum wani sun mawata ne da ya kai kalli a nuna cikin wannan jamhuriyar Allah a ga ne wata mawuru da ta mawuru wani wani da ne ọlọ́pàá ti ní sáwọn ọ̀gá tóóró lọ́pù ló ti sílẹ̀ náà kuma because àwọn ẹ̀kọ́ ti àbọ̀ ọ̀dà àdárúkọ ọ̀ṣẹ̀ ìtọ́jú náà ló ń lò ní ìgbà tó wà ọ̀dọ́ lọ́pàá kɛrɛfɛ ne bi ta wa ɲa ni kɛnɛ ma ni bila bara ma ɲa ko ɛ ɲa na fɛ ala ma fɛ ɔnɔ bara ta ko fi dɔ a na wa dɔn i ɲɛna dɔ tun tun dɔ dɔn a o ta yɔ wɛrɛ a ti dɔn ko kɔntinu dɔ ka wa tun bi to an wuli ala dɔw ti sɔn kan na k'o le yɔ jibulu fayi ekuli ɔ yaba problem a ma sɔn a ko jɔ ɛ ẹlẹ́ẹ̀kọ́ àwọn ọkùnrin mi náà tuntun wọn lọ́wọ́ náà wẹ́rẹ́ àwọn ọkùnrin pẹ́ẹ́nẹ́ dẹ́ẹ̀ka náà yẹ dẹ́ẹ̀lẹ́ náà yẹ adá sọ̀rọ̀ wá ní ìwá tó náà yà tó òbẹ́rù mọ̀ yà tó wẹ́rẹ́ náà yẹ bọ̀dá ọ̀dá ká ọ̀dá àwọn òkú àná ọ̀dá ọ̀dá ló wọ́ ẹ̀ àbọ̀ ẹ̀ náà ọ̀dá ẹ̀kọ́ nyá kàkà náà yẹ ọ̀rọ̀ bọ̀ ẹ̀ Gbàgbé tuntun láì tètè, gbogbo ọmọ ìjìnlẹ̀ bẹ̀rẹ̀. And like that that process okay nothing more than God only to continue to obey others unquestionable total obedience is that heavy is a kajino bolivia is a kajino bolivia wala sama wala ta'a because a ta'a ta'a wala ini ini sana that's a sumuli that's a sumuli Allah is that ija ami ka oni ka hawla bolivia adam right on no amma a bana ba da za ta har ne duka a da wani gudun ne don yau na da da wuka rosiya sai ya abdullahi bin umar radiyallahu anhu ma sai na mara o shi mun to je wannan biya to na tun to mure ka na to kenu ko ka da o ali har yani jihad da da sunan aka ne yin da sunan sallallahu alaihi wasallam ya huwa jihad fardu ain ana kanye farko ai kawai farko kifaya ana kawai na tsada da mana yi kawai farko ai ya da wani rangwara da ya ta wani ne tsara ba bi gudu maka eba ya na na kana da tsada da wa da na tsada ni da da ga a da da da ya ko wa so adai ma tin yau bi like ga a fewa ومن ذريته أبو بكر صلى الله عليه وسلم وكرد الله يريد الوالدين وسخط الله وسخط الوالدين قائم الآن ملنين أبن المنزل أبن ملنين أبن المنزل Ọlọ́run ti abúlé nìkan àwọn èrè lẹ́nu mímí ẹ̀sìn ìjọba sàtà máa ń ilé ẹ̀yìn òkú gbèsè ọ̀rẹ́ mọ́tò wàhálà àbúrò ẹ̀sìn lọ́wọ́ àgbẹ̀.

nígbà ìbèrè wọ́n ti ń pé wọ́n ti ọ̀rọ̀ yìí àyájọ́ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí pé ìpè kọ́ìn tó wọ́n ẹ̀kọ́lá àdánányọ́ ṣọ̀bẹ̀rẹ̀ ṣọ̀bẹ̀rẹ̀ ṣọ̀bẹ̀rẹ̀ ṣọ̀bẹ̀rẹ̀ ṣọ̀bẹ̀rẹ̀ ṣọ̀bẹ̀rẹ̀ Isani Rabbil Jibril Jibril Bikai dan jadi balik ke dalam dalam mana bermur ini Quran itu mula mungkin mana ke mana bermur Allah Allah ini hadis dalam mana orang mana bermur Ma'abi arman orang ke mana bermur ada rai mana yang nanya jadi yang saya dari dalam saya dan dari yang lain saya saya Tuan yang saya, anak imam Malik, idan lẹ́yìn malik malik malik kìí ṣe ti ìra malik ẹni tí bá jẹ́ nà láì sọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ ìwà ní ọdún ìwà ṣe ní ọdún tí malik náà abdul malik malik láì malik sọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ṣáájú láì malik sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ Thank you.

àti tó mọ̀ ẹgbẹ́ àtúntàṣọ́nà láàmì ẹ̀rọ mọ̀ àrùn wà á di ọ̀sán tó mọ̀ yìí ọ̀nà ẹ̀sùpọ̀n ti náà mọ́tà àwọn ṣọ́ọ̀tì ọ̀nà ọ̀bẹ̀dọ̀ mọ̀tẹ́rẹ̀ Ana ọwọ́ sí ìlànà ìtàlẹ̀ ìwọ̀n ìgbẹ̀rẹ̀ ìtàlẹ̀. حتى إذا بلغوا سنة حملته أميون وراقبتون وحملوه وحصلوه أن يكون شهر حتى إذا بلغ أشهده ضربا أربعين سنة حتى إذا بلغ أربعين سنة وأمان إلا إقلاع اللي هايدي أسكتوا صدق لما تدعى أني في البيت أنا أجل أن أكون

ذلك وأصحابه ونرد آل هنا إلى أنه دام وحبه ونرد من باب ذكر الخاص بعد العام so afọlẹ ọlọ́ọ̀tì sọ́lọ́lọ́ aláyé wọ́sálẹ́m ọmọ láti tóbi àmẹ́wọ̀n ọ̀gbọ̀n anábùrú sọ́lọ́lọ́ aláyé wọ́sálẹ́m صلى الله عليه وآله وسلم أنا أرجو أول أني مسرو إني المتقدمون كان واجب أتيتون أرجو مسلمين جدا أنا كا أي أفعل آله أبدا إن يقول نو نو إضافة المكان Uh, Inika Allah subhanahu wa ta'ala Oh Oh kata Anurah kota Di alam ini Saat ini mau berbeda lah. Kau nyatanya Aku ke Moni Amalan tubuhmu Wahin al-Qurma orang al-Qurma Oh ini dia wahala mwanamkatoro waene ma anama wahala mwanamkatoro bóòrù dọ́ọ̀la àtàdọ́ ọ̀gbọ́gbọ́sọ ìlà ẹ̀bẹ̀ lọ. ìlà ẹ̀bẹ̀ lọ́nà bẹ́ẹ̀ gàdúrò ka ọ̀dọ́nà àkúrà ẹ̀bẹ̀ lọ yọ ọ́ ló ń tù ní ọ̀nà. wọn kúrò kí sáwọn náà sáà sáà rẹ̀ ọ̀ ní ìtura ẹ̀bẹ̀ lọ. قال رب أوزعني أن أشكرك نعمتك علي وعلى والدي أنا قلت كل مجوع فقلت نرى مقوم وإذا كان إنك مرور فوق كل kama ayi ni wọn gbóòrò gbogbo ẹgbẹ gbà ìmọ̀nyẹ́nkọ́ ẹ̀yẹ́dọ́nà ẹ̀wọ̀n ní òwúrò ìwé ìmọ̀nyẹ́nkọ́ bàbá ló wà lẹ́nu ọ̀pọ̀ nyàmọ̀ àdàmọ̀ àwọ̀ So on look at, at 40, want to be very, want to be, watching out. That everything you have for the woman then on a what Ama it's not like can't go even in relation. A fool at forty is soon forever. A fool at one hundred can become an intelligent person. Because I, I'm not very, it's only as a judge, in any straight north of the soil لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ومن تفاني من الله الشيخ ولا من أيامه So you can be 120 to realize that only to get the truth. You can be more than that. Only ولا تيأس ولا تيأس من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون أنا أقول لك يا سيدي يونس kafin mana tsakanin wani mutanen shayi kure dole su get inspired of Allah's mercy. So, amma that voltage is limit báwo ga ọ̀rọ̀ sọ ìdáǹkà by force àìkẹ́kí mi tó náà ti nà mọ́nà ó kọ́ ọ̀pọ̀ ọ̀dà yìí not that we will now put by all the who pay their when they give us on the whole by all the by that one they will not want to one of who go up over the hour to our son and come away and that and that come on now the one and man what that now I shall go to the door now I can now oh man so poor oh holy you must go out in it and all that you must not go down on to the hour finally òkú gbọ́dọ̀ gba ok ọ contribute pe ẹnlẹ ka alana ìka púpọ̀ rẹ̀ wí agbẹ̀dẹ̀ lẹ́nà ẹ̀yìn náà kẹlẹ́ lọ́wọ́ ẹ̀yìn náà ìkọ̀wé lòun náà lẹ́yìn ìdìbò lọ́wọ́ lórí ẹ̀lẹ́ńtà jẹ́ náà yìí. الألعاب تبتل غير المتعب غير الكمن والتوقع الله عز وجل أما رأي نحن ده كل حقوق أن وتركم الإسلام لو أنتم أعبر نورا ممكن يوم نبع وكا وكا دور أعبر نورا عليه السلام. Àwọn question ọ̀nà ní ẹ̀yẹ immunization. In local government, the first uh, immunization, second immunization, third or fourth. And, and the same way we the immunization, the probe, and the coin. That is, all of that, all of the other usually are not very So, in my day, there is like a study the position of uh, the very position of Sunnah in the immunization. Very need to encourage and very need to encourage others. The second question, I mean, is uh, the thing of the, the ka kuma ke bẹ̀rẹ̀ bá bẹ̀rẹ̀ wà nyọ ka ọ̀la sí ilẹ̀hìn muhammad kẹlẹ̀ yìí kẹlẹ̀ ka ọ̀la sí ilẹ̀hìn yìí yà bẹ̀ sọ muhammad náà yìí sọlẹ̀ tẹ̀kẹ̀ muhammad náà yìí sọlẹ̀ tẹ̀kẹ̀ bẹ̀rẹ̀ alọ́ wọn ni mo ti gẹ̀rẹ̀ àgọ́ muhammad. àti à dọ̀dọ̀ rẹ̀ tẹ̀sẹ̀ nù. Ilé ẹ̀rí ìwé ni a tẹ̀sẹ̀. pẹ́ntà Right, it, it is a limit. All right. الحمد لله والصلاة والسلام على رسول الله. Ọ̀gá ilẹ̀ ìmọ̀ ẹ̀dẹ́gbẹ̀ta òyìnbó ẹlẹ́rẹ́kàlẹ́kà àìní náà lórí ọ̀ní ẹ̀rá ẹ̀ta ẹ̀dùnmẹ́nẹ́ ẹlẹ́dẹ̀ẹ́lá ìṣèlú iná ka immunization and improved logical so that question tún nàìjíríà immunization ilé immunization ẹ̀bí ìyọ́jọ́ ẹ̀rọ àbáyé lánàá ẹ̀ sẹ́rí immunization náà àbáyé ọ̀yẹ́ sẹ́rí immunization náà wọ̀ láyé àkójọ́ náà kà ojú ẹni wọn sọ how ẹni mi máa eh? mẹ ojú ẹni immunization náà kàn yín kúrò náà kà immunization against six killer disease poliomyelitis diphtheria cholera uh, tuberculosis dysentery and ìwé rúpẹ̀ẹ́n ẹ̀yọ̀lá ẹ̀ ọ̀la and ìwé rúpẹ̀ẹ́n kọ̀ọ̀rọ̀ akíkù nílùú kọ̀ọ̀jẹ́ pọ̀ṣọ́kọ́bìnrin rẹ̀ kánú tó wẹ́ẹ́ tẹ́ wọn náà tẹ́gẹ̀rẹ̀ ẹwọ́ta náà ń ní ìwọ̀n àná ìka ẹ̀dẹ́ ìlú ẹ̀rú ẹ̀dẹ́ ọ̀nà ni ìdọ̀tí wa ẹ̀rú ẹ̀dọ́ nyọ́mọ̀ náà ti ilé ní ìlú ọ̀rẹ́ ìlú mẹ́ríkà òtùtù òtùtù ilé àná ìlọ́sọ̀ iṣẹ́ àkùnà ìdọ́kùnlẹ̀ ilé àpapọ̀ ìdè ìlúkàtọ̀ kákàrà àbájọ ìdílẹ̀ So immunization is uh, immunization back up amen That means borders on what to grow defense against disease. So the act act on our immunization. If you're not doing not be vaccine. So vaccination overall will bring about what immunization of your system. So that we have our vaccinates out, those immunity out of stronger against any disease. And what are these vaccines on here? And he claims the vaccine than in life verses depends on service situation and that's and that's recommended. Most of vaccines don't hear. It has been confirmed that this vaccine later in life and in ẹ̀yin of course they sí another ọwọ́ àyí serious side effects. As vaccines then eh, they are attenuated attenuated organisms eh, that and then you got that away for wala dollar that's one in love that in with and I got in with that the man that they do power so that is not any more do that's in more do any more because I'm not going any more do you got on your own then I will use got on the own or any more now for your own and if it's your money naturally also money investment in that Amẹ́ríkà ọdún ọmọ ìfọ́rin mọ́rin lẹ́yìn tó ní tètè òbí uh, serious event against Ghana Mọ̀lá. Dẹ̀kùn Ghana Mọ̀lá náà wọ́n ti pàtàkì ọ̀yọ́. Àmá tọ́jú wọn ń pè lókè that is foreign material from beauty medicine against ẹni Amẹ́ríkà ọ̀yọ́ mẹ́rin náà lè yìí. Ìjọba ìjọba ẹ̀kọ́ náà kókè Tọ̀lọ́ yóò gbé ìdọ̀lọ́ ẹ̀ta pọ̀jọ́ máa ti tẹ̀lé. Ẹlẹ́dẹ̀ ẹ̀kùnjà lè jẹjà wáyé lórí ìgbà wa lọ. Lọ́jọ́ náà àtọ́wà àwọn ẹ̀yà ẹ̀rẹ́. Òkè òkúté ní ẹ̀rẹ́ kúbá rẹ̀ jù. Anẹ́ ẹ̀kọ́ rẹ̀ bọ́. Ẹ̀yìn tẹ́ná fún ọjọ́ máa ọ̀lá àkókò máa ẹ̀rọ because ayika ayika ti dẹ́nà ayika onye ojú lọ́la ètí jáde ní pírísìpì èrò ìnọ̀jẹ̀ mú virus náà onye náà ọ̀hún wẹ́nà dọ́ọ̀nù fún ọ̀dọ́ọ̀nù bàbá onye wọ́n ẹ̀sàkùtàbà ọ ẹ̀dá plasmodium any of the strain of plasmodium that was plasmodium falciparum plasmodium fiber any of the dark okay them then are cause of uh, fever malaria fever then that okay isn't it that one in love they do something like all you put it that man in the way that short not when that progress so that after when you already don't feel this force against it so that I'm not going to have a boy already I'm not even this is just the principle of what but nature

dẹ́ndẹ́ náà rẹ̀ that's the trust so sometimes ẹ̀mìnà náà kò wọ́n ẹ̀mọ̀ ìwọ̀n mọ́ therefore one of the kind ẹni then let go into wrangling in themselves so ẹ̀sọ́ náà kọ́sọ̀ doesn't contradict that ọ̀sọ̀ náà kọ́sọ̀ doesn't contradict that the other ọ̀nà ọ̀nà àìlè that time ọ̀nà ọ̀nà àìlè serious ọmọ in Nigeria Professor Keita aláìní pharmaceutical department ab zaria banakama gbogbo lọ́kàkà anything in relation to the bank are both against it and some, some other prop like they are working with the world health organization but they are come and cost them their job relocate them now transfer that work out àkókò bá chief ṣe ìkọlù respect america ó oh, yà So often we have grown by scientifically evidence eh, is not based on order. Aside that, Banam the addition better than you said it today, better than someone said against this vaccination immunization. So, Majima Kakena, Muhammad Sallallahu Alaihi Wasallam, Awali, yet this is part of one another, yet it didn't, they started this building. Onana, Onana, ẹlẹ́nàríkẹ̀ nancy mú ní mú nìka ọ̀sọ́fà from boliomilite dáṣọ ọdọ́ tọ́tọ́ yẹn lọ́ ìfẹ́ ọ̀rẹ́ ìwàká ọ̀nọ́rọ̀ ìwàká ọ̀nù afẹ́ òwúfẹ́ tẹ̀lé ní àná tó mú ọkà ẹ̀mẹ́sọ́kọ̀ ọ̀sẹ̀ àná tó mú ọkà ẹ̀mẹ́jì bẹ́ẹ̀ wàlá ayọ̀rọ̀ ilẹ̀ fi ti báyìí muhammad ana ke agbada tun ẹni ṣeré ní ẹ̀yìn yẹn bá yọ ìlẹ̀ ẹ̀rí sọ ìṣẹ̀lẹ̀ àtọ́ tuntun mú ní lọ́lọ́ ẹ̀rọ ìsọ́lọ́ awore mondo kole tonto uri bisoro na ke yaya na me kimnalisho na ono oke ya na so obi obi gari obi nyiso na ma se ko ye ni pre ya koma ana ka ban because ezele ezele nyono ai ni ni ni ri ke na do na enyi ayé pẹ̀lú ọ ẹgbẹ́ ẹni ní àkọsẹ̀ sẹ́ tọ́nà ọ̀gá náà yàrá kú àti dẹ́kítẹ́ náà fi expose kọ̀wé èrè ká ní ìlú èdè náà náà ìkọ̀sẹ̀ ló wéyé wọ́n ètò náà iná nínú wẹ́ẹ̀rẹ̀ yàrá bá ní ìlú àgọ́wé tó wọ́n ní sùn díẹ̀ ní kiri rẹ̀ yẹ yẹ lọ́dún tó lọ ọ̀dọ̀ sẹ́sẹ̀ ọ̀ma tó ń jẹ ọdún wọn náà ọdún wọn náà dọ̀ọ̀ ẹ̀wọ́n jẹ́ ẹni ẹ̀ náà máa ẹ̀ ìjẹ́ tó lè gbóṣe ẹ̀yàn rẹ̀ pọ̀lá wà wọ̀ gbọ́nù sẹ́mi àgókò mọ́nà anyájọ náà lẹ́ náà kó mùsùlùmí à aláìka àjọ náà ní ẹ̀yìn náà ti ibi ìṣe kẹlẹ̀ èyí tó dé orí ẹ̀ náà ẹ̀ra ẹ̀dà kẹ̀kọ̀lẹ̀ yẹn mú ẹ̀dà kọ̀kọ̀ wá abẹ́tọ̀ náà jẹ́ adé múná lẹ́jọ́ sọdọ́kọ̀ mú lọ́kọ̀ọ́rọ́ dé ẹlú àyọ̀ ní nàbà eré ọ̀nì bí àwọn ẹgbẹ́ wọn ẹ̀yìn sọ́ọ̀rẹ̀ bí where wrong. Apa ah, yang terjadi dalam ini, semua jenis jenis peraturan ini, Uyghur mana yang kau, entah Uyghur, Uyghur itu pun saya ada, Allah bukan nabi, tidak ada lah, sana dia ni tu, ada, mana yang kau kira ini, mana yang, kau pernah minta, mana tu pun, mana yang kau, jangan muat, terkait dengan, di hadis dalam dunia untuk kau الثورة الحبة السوداء شفاء كل داء إلا الساعة وقيل وما الساعة قال الموت وانظر الله صدق حبة السوداء very common now for the ọdún ahọ́nọ́bìn ahọ́nọ́bìn yẹ àbúgbẹ́dẹ ẹ̀ẹ́dá dákítẹ́rẹ́sà lọ́sọ̀rọ̀ oṣù tó oṣù bẹ́ẹ̀ ní ìhábàtọ̀ ọ̀dọ́ àwọn àwọn náà àmọ́ àmàlẹ́ka kuma da yawon wani na kan kai nan dana ya da amma ya wuri bi dr ashi hamdan na kinabu cross in one of the best hospitals in us as the only man ìjẹ́ àmàlà ìlọ́pàá sọ̀dá lẹ́sì tó wà nígbà iṣẹ́ ìrẹ́nu ní mo sọ fún ọ̀rẹ́ sọ́dọ̀ ọ̀n kọ̀rọ̀kọ̀rọ̀ yáyà fún ìrẹ́ ìlú. Sọ́kọ̀ sọ̀dá ẹ̀ títí dára àtẹ̀kù tó wà kábàtà ọ̀dà wà kúkú ojú yẹ̀ ni ọ̀nà so àányí ga ya ní ìrẹ̀lẹ̀ kábàtà ọ̀dà wà ọmọ ìjẹ̀jẹ̀ àti kí dáwọn àti èrò àti táǹkì táǹkì ẹ̀wà fẹ̀ ìwọ̀ táǹkì táǹkì ọkà ẹni tó ọkà àbíjára pé bana ní ìlú ṣe yẹ ọkà tó ń bèrè lẹ́yìn ánàkà ó tó ń bèrè domin mutum bi ta yi ne samu Allah ya nage wa kullum ya tafi ina da yi sun kunna ba progressive way of uh, so many things are little things for us oven sana assist you know when it's better can go back to that and tell you you know that is what we want to have and you know when you're successful and you know when ẹni ọ̀gá àwọn kọ̀lọ́ na ni wọ́n muhammad dá àwọn ọ̀gá yóò tún bí wọ́n wọ́n muhammad wọ́n wọ́n ahmad ẹni wọ́n wọ́n náà ọmọ ẹni yìí ti fi sọ́ra wá kàkiri àbúrò sẹ́mẹ̀ ilẹ̀ wọn lọ mẹ́rọ ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ حول مجيبها وذلك ومن سبحانه وتعالى إن سمي لها نظرون من سبحانه وتعالى أن يكون مستعيشا ونسو من سبحانه وتعالى أما ذلك كما ومن ما قال لذلك حاول أنا إكا أصلا إخوان إخوان أن يرجع وأن يكتب أصلا أنا إكا في علم الغيب عندك أنا إكا إن هدنا لجوز ذلك إلى حاول olùkọ́ tó mú lọ wọlé ká ká sáńdé ìwé náà jẹ́ ìdó olùkọ́ náà wọlé àrùn náà wọ́n sọ ẹ̀rẹ́ máa tẹ̀lé lọ ilé wọn fún mi lọ́dẹ tẹ̀lé wọn lọ́dẹ wọn tó mú lọ. Mọ̀lẹ́ tẹ̀lé akọ́jà rọ̀lú mi náà fún fún àlejò àlejò máa àníjó ó lè fi tún ní ọ̀dọ́ náà ká àníjọ́ lọ́wọ́ fún fún àkàlà àbíkù nàlẹ́ ìgbà àbíkù dọ́ọ̀kọ́ abẹ́rù tàbí náà wà fún àtàkùn àbíkù nàlẹ́ ìgbà dọ́ọ̀kọ́ àtọ́ ìtàkùn ní bìmúbìnínà ọdún ìrànlọ́pọ̀ bìmúbìní rọ̀ọ́kùn àdúgbò rọ̀ọ́kùn rọ̀mín àti rọ̀mín tó ń lọ rọ̀ọ́kùn ọdún ìrànlọ́pọ̀ bọ́ọ̀ náà ìka ọwọ́ wáyé náà ìkẹrẹ lọ́wọ́ wáyé rọ̀mín lọ́dẹ̀ àwọn tó lè ga àbádá ìjọba pàṣẹpàá làwọn ní ìdílé ìyáàgbé bàtò àtùmá mọ̀tò wàhálà mọ̀tàbàdà àwọn ní sẹ́yìn lè yẹn tó wọlé sọ̀rọ̀ àtàlà wàá kúrì sẹ́nu sọ́nù ayé ẹni àwọn kẹ́ẹ̀tù báyìí ẹ̀hẹ́ ìjọba àwọn àwọn orí àwọn tí tó pàdé anájúmọ́ ìrìnàmọ́ ọ̀nà kátà ọ̀nà ọ̀nà láyọ̀ láyọ̀ ọ̀nà orí kàpá láyọ̀ ọ̀nọ̀rẹ́ ilẹ̀ house láyọ̀ àwọn mẹ̀rẹ̀ àdúgbò gẹ̀rẹ́ iná rabi ayélujú ẹ̀ náà ga lọ́kọ̀ ayé ilé ilé ilé ilé láyọ̀ ọ̀nì dúró rabi. tó ọ̀dọ́ gbèsè wáyé ojú ọ̀nọ̀rẹ́ muhammad dọ̀tọ̀nọ̀rẹ́bẹ̀ dọ̀tọ̀lẹ̀ hayọ̀ dọ̀tọ̀nọ̀rẹ́bẹ̀ dọ̀tọ̀ àti ẹ̀mẹ̀rẹ̀ gẹ̀rẹ́ lọ́jọ́ mo ní sọ̀rọ̀ muhammadu bawo ọ̀rẹ́ musa muhammadu sani ọ̀rẹ́ musa muhammadu sani ẹ̀rọ anyo yìí ní ìlànà mídọ̀ ọ̀sẹ̀ bá sani ẹ̀jẹ̀rẹ̀ ọ̀rẹ́ muhammad ọ̀rẹ́ muhammad ẹ̀ẹ́dọ̀sẹ̀ ha ọ̀nyẹ́rẹ́ alhashimi. Hey, hey, hey, what's that?

karena awal paling awal dia korek apa maka ani senang merhayam dah belum berikut malam yang jauh dari ya kuka yi kuka yi ba tare da yin sadaka da wani ta wajen sadaka wani wata wajen sadaka wata ta mara an gọdọ àwọn olú rẹ kọrẹ aráwọ ọdún ní sọlọ àwọn ẹ lọ́jọ́ kò lẹ́yìn ọ̀rẹ́ wà nínú ìkọ́tà. àwọn àìní ẹni bá kàá àtìrí àwọn àìní torí pẹ̀lẹ́ lọ́ọ̀kì lẹ́yìn tí ló di islam yìí ṣùgbọ́n ẹni sọ́ọ̀tọ̀ àwọn àìjọ ní islam. sàkókò ọ̀rọ̀ àkùnrin mọ̀ sí náà wà ní bọ́ọ̀kùnrin àgbẹ̀ ọ̀nà ọ̀rẹ́ kọ̀ọ̀nà ọ̀rẹ́ sọ́nà ìfọ̀rọ̀kùnrin lọ́wọ́ ibnu dawa na nyoka yi mani ka ano yi ka ta ruwa yi ni ka o ka a gole ta ya wani nan mutum shirin ya ibara su fi tsaye yi yau na na wuri o yi gudu odonya za a gani a cikin agari adana ya ndọrọ ya ẹnẹ ní àwọn dàkà ó yẹ omi nínú àná àbẹ́tẹ̀lẹ́ ní ìlànà ọdún mú yìí lọ́dọ̀ wọ́n kún náà gbẹ́dọ̀ rẹ̀ tó rẹ̀ ẹ̀rù yẹn náà then ọ̀tá the last one dog at least anyị america for the past three four months wúyọ̀ ọ̀nà jù ní bàjẹ́ wọn lọ wá sí ìjà ẹ̀wọ́n yẹn náà mẹ́lú ọ̀kẹ́ lẹ́yìn america ọ̀rẹ́ ìnà lóògbé ugbo akọkọ wọn ugbo akọkọ wọn àtọ̀dọ̀ náà wọ́n ti ní àyọ̀kọ́ lọ lẹ́kọ̀ọ́ lamai da wada kuma abin da hukun sire yau kuma auke ana amfani da laturori da zai kaka mani ta kafin bai so a ne gida a kwa a yi sala kurun maru kuma ba ya yi dole a wani dole ba a individual a dole yin dole nlp ki president ne da su da yawon gbọdọ ẹkùn bàbá wa yẹlẹ nana hawa nana hawa nana ni ọjà yìí dídá àwọn bẹẹ anadá yà kí nana ọjà yìí nana hawa ọjà yìí hawa nana àyè ọjà yìí àyè so language yẹn àwọn ọlọ́ọ̀ language yẹn àwọn ọlọ́ọ̀ àmà hawa anyin ọlọ́ọ̀ yìí wọlé wọlé anamọ àbáyọ náà anamọ ọjà yìí hawa. عليه السلام àti ọ̀nà òṣèlú àdébì àádá عليه السلام ọ̀nà ní wọ́n jẹ́ àwa èdè ọlọ́wọ́ sí nàá check because ilé ọtí ti rí àkúrà check ó yẹ ẹgbẹ́ wọ̀ túmọ̀ ẹsẹ̀ ilé kan náà fúnra rẹ̀ àti ìṣẹ̀jọ́ anáwó àti nàná àwa ìjẹ́jì wíwẹ́ náà fẹ́ wọ́n rọrùn anáwó àti bàbá ẹ̀ àná àná ẹ̀wọ̀ ìnáta nàdá do kɔnɔ nɔnɔ ta kɛ ɛlɛ he ka da wa dɔ kɛlɛ kɛ ba ba dɔ an ka kaka a dɔ ban ina na mana ye kaka ɔ pampa kuli ka kuli ɔri ni ko la mɛ ɛn kɛlɛ yɛn ɔ do ɛlɛ tɛ mun ye a nana sɛ omi ìṣídọ̀ ẹlẹ́sìkẹ̀lẹ̀ ẹ̀yọ́ kẹrẹ̀kẹ́ ọ̀nyẹ́ nípa ìṣíra lọ́wọ́ ọmọdé lọ́mọ anáìkè ọ̀dọ̀ ilé ọlọ́rọ̀ ọ̀rọ̀ ayáwọ̀ ọ̀gbọ́gba ilé ọlọ́rọ̀ ayé kọ́ ìfẹ́ tuntun lọ́yọ̀ ilé ìgbà tó a yọ ìmọ̀ náà ní eré ìlú tọ̀nà ọlọ́kùnrin láti ká ayọ̀. Thank you.

ẹwà ìdíkáìnì ká ọ̀la àtàrí rẹ̀ nù ọla ọ̀la àtàrí nọ́ọ̀tẹ̀ ọ̀la àkọlẹ́tẹ̀ ọ̀la àkọlẹ́tẹ̀ ẹwà ìdíkáìnì kò bí èso àwọn ẹwà ìdíkáìnì kò lè àjọ òdòdó yà ó lé ọ̀lọ́pọ̀ èso ọmọ èso ọ̀nà ìfẹ́tẹ̀ èso ọ̀nà ìmú àtẹ̀tẹ̀ So Ewa is not designed for prohibition. Ama Ewa is designed for Allah Ta'ala, Allah Ta'ala. So, ati mi wa ni kene ni ka. Oya ma yi la por da ka wa da ra tu mi re wa. Ukiya. Ah ni bi na ka o mi la ba mu na mu mo na ro ya mo na ni. Da wa ti ma ni ne. Mo ro ro ma ku nya mo na. Ah ọjọ́ ìdá kẹsùrọ̀ màṣíbù bá àfihàn ní fẹ̀yìnlá màṣíbà yẹtùbá kókò ní ìmáàmù ìjì ọkà ìjẹ́ ọtí màrún rẹ̀ fámìlì yóò ètí mi ìlẹ́wà kùdú ní wọn fi sọ́wọ́ máa yẹn àgọ́kà ẹwà kùsù ọ̀sàtà rẹ̀ wọn kà kà kùrẹ́sẹ̀ bí máa ná wọ́n ti máa bẹ̀rẹ̀ alẹ́ yìí bí láwọ̀ dàbí mẹ́rin kùrẹ́ kùnyà ẹkọ́ tó ń sọ̀rọ̀ ọ̀sọ́là mẹ́wàá náà yàn abẹ́ wọn ní ìjìnlẹ̀ wa ẹ̀rọ náà ìjìnlẹ̀ akọ̀ èdè àwọ̀ wọ́n ìmọ̀ kò tún lùsí mẹ́ta wọ́n ní ìṣẹ̀má ìlú ọmọdé abẹ́ wọn ní ìjìnlẹ̀ wọn náà kàn fún àtijọ́ èdè lọ́sẹ̀ àná tó múlá sẹ́ta dé ìjọ tuntun tírì yẹ sílọ́ọ̀lá ìwékúrọ́ lọ́rọ̀ náà fọ́ọ̀tì wọ̀tọ́fà ìkúlé àwọn ọkùnrin sọ́ndúrẹ́ ẹ̀wà tìrẹ́sọ́ àgbà wọ́n tẹ́ta kúkẹ́ ẹ̀wà lẹ́wọ́n ní jẹ́ ìjẹ́já kẹfì fẹ́ wa bana bana bana nkun le dɔ ɛwɔ ɛgyini yɛ ɛlɛfa no ɔnyɔnya kodeku yama ba mika ɔna wuli onu nyewa wɔ ti kia ngosu ya se panyuo lɔɔre ti ma ko tete ɔna ɔdɔm yɛ ka yɛ ka fa kɛ pɛpɛpɛ funa nka farko yawo yɛ alu wodana fiba kuma bɛ ba nyɛ mɔlɛ kori ana kɔra kori ti ɛkɔ nyɛ na ɛkɔ ɔbɛ kori yɛ o ti nyɛ wa to ebu ikiyam ebu ya na ka onye nwe kuru nyawa to abetanen abe ka e ọkụkọ na ebe su ka anyị si mmadụ another thing nyawa to anyị wọ iyi ọsọra gburedo ama ewo iyi nana ọdọ n'oyibi nyawa ọdọ nọ ọkụ onyima na ọtụwọ ọkụ ebi ọrụ ọdọ n'oyibi nyawa ẹwọ mmadụ n'enwe ini ilẹ̀ wọn kó pọ̀ ẹ̀ sọ̀rọ̀ wọn tó wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ ana kàlẹ́ kẹ́ ń kó lómo ló kó yìí dẹ́mẹ̀ wọn tó wọn sọ̀rọ̀ àwọn ọ̀sán àwọn kẹ́tẹ́ lórí tó bi ana ìka ìkókó lọ́wọ́ ní ẹ̀wọ̀n ẹ̀wọ̀n náà lórí tó bi lẹ́nu wa kan ní ìwé máwùn náà wọlé rẹ̀ yàtọ̀ sọ̀rọ̀ mi sọ̀rọ̀ gbọ́ náà bọ̀ ètò ìyá tètè eh, ẹwà yà ni ẹwà máa ní kíjọ àkọlọ ní tó tó wọn kúrò àtẹjí yìí sọ ìta ìgbé aka ẹ̀ wọn kan especially especially ojú ọ̀pọ̀ lọ́dọ̀ ọkọ̀ yẹn ní ìdèkùwé rẹwà yẹn wọn ọkọ̀ wọn yẹn wọn ayọ̀ àtẹ̀jú wẹ́rẹ́ bí ìsúná ẹ̀kẹ́ ọ̀yẹn náà yóò kó lù very bad báyọ̀ bá àgbọ̀dẹ̀ and it's very sorry to situation ká wàá kó ẹ̀sọ́sà lẹ́jọ́ kò mọ́ ni ẹ̀yẹ́ kò wá ẹ̀ á kọ́ yẹn lẹ́ ẹ̀dẹ́ ní jíjọ́ dáìbò dà sí ìnáná tó wúlò náà dáìbò dà wà sí ẹ̀ ká sọ́nà yìí ẹ̀ mẹ́ ẹ̀ ẹ̀dẹ́ yìí ń tẹ ẹ̀yìn salvation according to them ẹ̀yẹ́ kú ìgbì àmà yàrá òní kẹ̀kọ́ ẹ̀ ẹ̀ kẹ́ náà dáìbò dà sí ẹ̀yẹ́ ayé ọ̀nà bẹ lẹ́kọ̀ọ́ lọ́kọ̀ọ́ Ahora hacer cuaya ley quién de frío. Hacer trabajo en la ya es cuaya normal de frío, no como ya lo haga, no por lo menos más. No como ya lo haga, ya lo pone a poder, o ya lo hubo como ni, no hay tal. Ya lo haga, ya lo haga, ya lo haga,

ìjọba ọkọ̀ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìròyìn náà kò wáyé láti lọ sí ní lẹ́ẹ̀kọ́ ìròyìn ìrọ̀kọ́ àwọn ewúrẹ́ dọ́kítà ìgbàgbà ìwé mi. Bí adébìrò àìsí níbi àti ìwúyẹ́ láti lè yẹ lẹ́sí ìwúlẹ̀ ọ̀pọ̀ ìdí nínú ẹ̀ ìnáwó ọ̀rọ̀ àwọn obìnrin ọ̀bẹ. Báyọ̀ kàfọ́ mo ní ọ̀pẹ̀rẹ̀ ní àná. Ilé ní ìjọ ìkejì lé lẹ́wọ̀n ìbílẹ̀ ẹ̀sìn pè sí èyí tó máa bá ti wọ́n sí wọ́n lọ nípa ẹ̀sìn ẹ̀yìn tẹ́ fún yín mẹ́ ẹ̀wọ̀ wọn. ọ̀nìjẹ́ náà ayé mẹ́mọ̀ mẹ́mọ̀ tó wẹ́ ní ilé ìwé ọ̀nìjẹ́ wà á sábà ní ilé ìwé ọ̀nìjẹ́ mẹ́mọ̀ náà mọ̀ òun kẹlẹ́ ń jẹ́ òun náà wọ́n ẹ̀yìn tó náà náà ìdí jẹ́ ìjọ جوال كله وقوه ما يلزمه وقبل المؤمنين بجوار وقبل جبر من أول بن واجه أول ثلاثين ونقل يقول من أول ثلاثة حتى يقول لك يا مقول أجوار الجبر لما يقول دواء طعم ولك يا مقول يا مقول وقتما يتكلم لو وقتما يتكلم لو ذلك يقول لك

Ẹni gbẹ̀kẹ̀ láì ní ẹni jẹ́ fíde doing zakata, in the man day doing zakata, everywhere. Amaka again, again. The reason of Papala Daka, the one is the number one cup, the enemy a group of women, the enemy a group of women, the enemy a respect of women. So it's the name of Papala Daka, Dona Balsa. za ta kwa ababola nuru na kurawa ya na kwenye zile ile nyakwete nobody is right if the Muhammad is dead on the name of don't talk don't fight or go with him na ko na ba ni ba pete sewu ha sewu ha sewu ha sewu ha sewu ti ti na na kwa ni ma ba ni le mo ta ma ko le na le do na ya ko ba ba ni ba ni ko láìka náà láti ẹ̀ ọ́ dọ́gbẹ́ òun náà kú bí àwọn àmì àmì kọ́ńtọ̀ sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ kú lẹ́yìn ló ti olóko lọ fún wọn lẹ́yìn máa wọ́n fún wọn ká a ẹ̀ńkẹ́ máa ti ilé kẹ́sì bí láìka níyẹn máa di àmàwà lọ lọ́tà jẹ́ ẹ̀jẹ̀ wọn àmàwà yà àmà ọjọ́ ìnáwọ̀rọ̀ yà àmà ọyà ìmọ̀ kiri the lord grow ẹ̀wọ̀n kò mú ya ẹ̀mẹ̀lì tọ́ náà tó ẹ̀ dẹ́gbẹ̀rẹ̀ ká wọ́n láti láti ẹ̀ islam àríwọ̀ ẹ̀rẹ̀ ó yàrẹ̀ yẹ́rẹ̀ islam àríwọ̀ yọ́lẹ́tọ̀ náà ẹ̀rẹ̀ ni islam àríwọ̀ yẹ́rẹ̀ islam àríwọ̀ ẹ̀rẹ̀ tó ní jù rẹ̀ kó lọ́tà àmà islam is there every dollar price of islam islam is there ẹ̀yẹ gbogbo wọ̀dà ti tẹ̀lé àwọn ẹnu àwọn ọ̀hálà àmà ẹ̀kú àhẹ̀kánáwé ń tẹ̀lé bẹ́ẹ̀ àwọn sọ̀rọ̀ náà ní ẹ̀mẹ́rẹ̀ establish that but islam fẹ́lẹ́mì lọ́wọ́ ẹ̀kọ́ is establish ẹ̀mẹ́rẹ̀ wọ́n bọ́wọ̀ dá ní kẹ́nà máa ń sọ máa wọ wàhálà báyà ní wọ́n kàtà and so ti bọ́wọ̀ dá number one ọ̀gá yà àrẹ́mẹ́ yọ iye islam on the tẹ́lẹ̀ then they are conscious of ẹ̀dínà ní àná bí ẹ mẹ́tọ̀ ká ọlá àgbáyà báyà ti kì yẹ we are consciously religiously biased so àtúrẹ̀ ẹ̀ àtúrẹ̀ ẹ̀ get uh, do not be complacent are complement complacent, are so much, we, uh, we feel, uh, what we call it, if you don't complain feel, feel free to feel it anywhere to defend Islam. Like Islam, the terrorism, Islam, they're not terrorists. And then the man say, Kabem, then this word is from the non Study Quran, read very well. Therefore, any terrorism, any Bible, no, no, no. pé jíjọ tó ka ẹgbẹ́ mi ká bọ́ọ̀lù ẹ̀dá ànákọ́ ẹ̀dá ànájọ́ ọ̀bẹ ilé ìdẹ́ àtúntò bàbá àti mọ́jú kéde ọkọ̀ ọ̀nà ẹ̀yìn ọ̀nà ẹ̀yìn wọ̀ ọ̀nà ẹ̀dá àjọ ọ̀nà ẹ̀wọ̀ sáàkà tó wọ́n mẹ́ bá ẹ̀yìn sáàkà tó wọ́n mẹ́ tó ká ká ní ìdí àdínú kọ̀ọ̀lá tó wọ́n tó àlàyé tẹ́lọ̀ rẹ̀ So everybody to try. I will defend this now. Where, you? By your actions, by your utterances, islam ni mo li ànàbà rẹ kó ní islam yẹ ó yà dá kú islam ọ̀nà wọ bí ẹ̀yìn mi lò yìí ẹ̀mí ìdíwọ́ rẹ ní gbòòrò ló yá rẹ mọ́ àwọn àwùjọ náà ti dùn. alhamdulillah ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn rẹ̀ jẹjẹ ṣèkúrú fún àná yìí ṣèkàfẹ́ yìí àlọ́mọ́ àná yìí lẹ́lẹ́ àbùkà ní ọ̀gẹ́ni àbùkọ́ lè máa ti jà sí rẹ̀ lẹ́lẹ́ ìdí mọ̀ ṣúrú ti jà sí rẹ̀ ọmọ àyíkéwà kò ní jíkéwò ọlọ́dún ní ti jíkéwò lọ́wọ́ ti jíkéwì lọ́wọ́ ti jíkéwò ìjọ́mìtòtọ́rì láàkàdí ẹ̀nàkàtà fẹ́lẹ́sì Máàmà bá, máàmà bá, you're not, you're not the world. A drink cannot make the forest, please, I can't akéwìyọ adọ́lù sacrifice lánà ẹ̀nà náà kí náà sábà wọn akọta yẹ agbẹ̀ni tẹ̀lé wọn sábà ẹ̀ máa jẹ́ náà ní sábà dé ní sùkúl lánà wọlé kí ní kí ní ní sábà ọ̀ yọ wáyé kọ̀ọ̀rọ̀ ẹ̀ sì jì lọ́nà ẹ̀ ha òye kò wọ́n yìí náà náà sáà lórí ọ̀nà àkàrà tó wọ́n kù yẹ ẹ̀ ní ọjọ́ kò àmì ẹ̀ ẹ̀ lọ́dẹ̀ ìgbà ìjẹ́ náà wà ní And when they will present the woman, look at now what it is. How many churches are there? Three years ago, and they will watch nyama nyama yẹmẹ títí àgbà ẹ̀dínlá àkọ́dọ̀ ọ̀gá àkọ́kọ́ ni ẹ̀wọ́n ní ẹni báyìí àwọn ní ọ̀ní àgbà ẹ̀jẹ̀ òun ọmọ àwọn ìdílé ẹni tó tọ́jú ẹ̀mẹ́ta kẹlẹ̀ ẹ̀kẹ́ tó kó owó tẹ́ta mílíọ̀nù àyè ni ẹ̀ máa bẹ̀ẹ́ dọ́ọ̀tì.

أقرب ما يكون العبد إلى الله وهو الصلاة فاجتنبوا في الدعاء فقبل أن يستجاب له جرد من يتوقع المريض مجددا Allah yang sun ka ya baduan kita ini maunya ada cukup dibeli kemudian yang baduan dan baduan apa baduan kemudian apa baduan kemudian na kuku ni mani ma ne dai ya bar ga da mu ne kun nan cin ya idan is too long ko mu cin ya na kuku in good changes to the Quran amen na wa ku wa ka mu na ba ka ta amen na ye wo to wa mu na mu ya la amen na wa ele na wa ka ani problem Problem. Problem where? any angle progress that Islam progress only progress fúnra gbogbo ọ̀yọ́ àpáta lọ́kọ̀ọ̀kọ̀ ọ́ ní èyí ti gánà gbẹ́nà lẹ́mú ó kásẹ̀ ó kásẹ̀ nínú ẹnì pé bọ́ọ̀lù náà màtó wọ̀lù ká àyàn yìí fúnra gbogbo ẹ̀bí ní change of talk ìjábọ̀ ní wọ́n ìjọba ọ̀yọ́ náà yẹn mọ̀. Thank you. Amen. اللهم إنا نتوسل إليك بدعاء صالحين منا ونتوسل إليك بأعمالنا الصالحة ونتوسل إليك بأسمائك الحسنى وصفاتك العلى يا حي يا قيوم برحمتك الكبير اصلح لنا شؤوننا كلها ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا أرحم الراحمين اللهم أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء فالباطل فيثبتونك شيء نفر لنا يا والياء يا صرف يا باطل وليا ونصيرا نفر لنا وليا ونصيرا نفر لنا وليا ونصيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم انا واهلينا امة مسلمة لنا وارنا مناسكنا وتب علينا انك انت التواب الرحيم رب مقيمين الصلاة ومن ذريتنا ربنا وتقبل دعاء ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أخرج نياتنا وتقبل حسناتنا واغفر أوقاتنا ولا تقيم بك رجاءنا واختم بباقيات الصالحات أعمالنا برحمتك يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا رب العالمين اللهم عليك الصلاة اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وآخر دعائنا أن الحمد لله رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله ဟောမေလို့ဒီကဝါပဲဆက်ပြဲကြည့်ပါဆလုံးလာတဲ့ငရေရောအောင်ဘာသာရေးတဲ့မူရနာမောမာရဲဘာမောရောကဝါနာတဲ့အားလုံးကိုပြောပါ Àwọn ọ̀lẹ́sẹ̀ẹ́sẹ̀ẹ́sẹ̀